أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته عزيزي التشكي نعم ما تزواج nùníyà àlùpàpáni eré ìnàpàdé ẹlẹ́kẹ̀ẹ́dógún tí ó ṣe lédè ìtàbánitọ́ pé ní látẹ̀lẹ̀ kọ́mọ́ bẹ́ tẹ́dẹ̀ àrùn wà láàmútàzán ilẹ̀ bẹ́ ní kí lẹ́yìn ká mẹ́rin ok a ti kọ̀rẹ́ ìtìlẹ̀ rẹ̀ nínú ètò àmì kìí tó wà ní sí àmì ìmọ̀ràn ká èyí tó wà mhm. ní onúsọ àwọn mùtúnù tọ̀hídù àlàfíà yìí onípinnu wáá jẹ́ àbí tọ̀ alùsẹ̀ríyàtì àìkọ̀nù bínú lóòrùn واسمع بفهم الحاضرين نعم واسمع بفهم الحاضرين نعم أني لا تلك مبتدعا ما قدي أني بديعك ولا متزندقا mọ́tì pàdé ẹni tí ò lẹ́sìn fífi ayé pé ẹlẹ́sìn lòun ilà bí abdàtì máàlìkì ni rọ̀dẹ̀báni àfi ìfajúro máàlìkì rọ̀dẹ̀báni màláìkà tó wà lé náà ó ti yé wa nísìnyí ó rí pé ní tọ́ba lọ àdìsù ẹ̀sẹ̀ tó síwájú rẹ̀ ó ní fálẹ̀ àìníhùn tó ń màájòrò kò ńlá ó ní fàlàánìwù ṣépè fún fún màájòrò lẹ́yìn náà kọ yàn án lódì kó la àwa ní ní gbogbo ìgbà ibi táwa lọ gan-an òun náà nù ní afẹ́sọ̀rọ̀ pa wípé táwa pé lágbájá yòó níbi dà káyàn lódì ìgbà àwọn mọ́jẹ̀mú ti ń bẹ lábẹ́ afẹ́yàn oníbídà lódì náà nìkan tí a fẹ́ ṣe ní àlàyé fúnra wa ní àárọ̀ ibi ibnihi subhanahu wa ta'ala ó ti yé báyìí nísìn sórí àdájúrù tá yẹ̀yẹ̀ lódì tá a mọ̀ bá ṣe tá a kún orí wa pọ̀ mọ́ra wa ní kọ̀rọ̀ àti ní gbangba tọ̀ ẹ̀kọ́ lọ́jẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ló jẹ́ fẹ́ni tí ọba yẹ̀ bá kúrò nídìí ntọ́lọ́hún tí ó ṣe déédéé tọ́lọ̀hún wíta níbi wí. ájúrù ta wí yìí kàdáwà ọ̀dà bí oògùn ìwòsàn ni tọ́ba ṣe déédéé àrùn tí ń bẹ lára ẹni tá a fẹ́ lò fún nàfà yẹ sáǹfààní àmọ́ tọ́ba lọ tàdé tá a lọ mú oògùn ẹ̀tẹ̀ tá a fi wọlé àpò ègbé àbí tá a lọ gbé ájúrù afẹ́fẹ́ ẹ̀ka ṣe ájúrù fún oníṣàǹfààní o bákan náà ni wípé bá a bá pé kẹ́míìsì wọ́n tó gùn wòsàn ń bẹ̀ bọ́ bá rẹ̀yàn èèyàn lọ bá dókítà ní pé kí là á lò ó ti yé báyìí nísìnyí wà ilé ẹ̀kan á mọ̀ sí wọ́nranwọ́nran ni bí ìgbà tí èèyàn bá ní àrùn bóyá àrùn kídínì àbí kankan tọ́wá tó gbọ́dọ̀ wá lẹ́yìn bá ní inú nírun jẹ̀díjẹ̀dí ni. Rung, àwọn fún lágbómu wọn fún lágbómu wọn fún lágbómu àgbo tó kóró inú rẹ inú rẹ sì ń le àwọn àgùnfọn mi lókè ní tó bá lò níjókòó lè yàgbẹ sọrí bí nǹkan bá ti kóró sí bẹ́ẹ̀ ló ti mọ sàbúrú fún kíndìnrín yẹn sí. àwọn àtúnrọ̀ ọ̀bọ̀ ẹni tó ní kíndìnrín program ṣe é tẹ́lẹ̀ kí ètí pọ̀ ẹ̀sán á fún un ní nǹkan tó kóró mu sọ̀rọ̀ kó yọ̀ mọ́ pọ̀ sí i àbí kò ní pọ̀ sí i kọ́dà ó lè pa kọ́dà wá di pé ní ìkan àmọ̀dán ìgbìnrin wọ́n ti pín ẹran rẹ̀ ní iṣẹ́ àwọn àgbànú àtàwọn fún ọlẹ́gbùjẹ ẹ̀yìn náà lẹ́pa níbi àìmọ̀ níbi àìní ìwádìí tó péye tí ẹ̀mọ̀ fún mọ̀ pé ní kí ní ṣe lágbọ́dá ó lè pàmọ̀ pàmọ̀ lògùn kan fún àwọ̀ ọ̀tá gbogbo wòsàn ìbílẹ̀ yorùbá ò náà àmọ́ táǹsọ ni pé ní ogun wòsàn tó fẹ́ lò fún yẹn sọ mọ̀ ń pa rẹ̀ sọ mọ̀ àrùn tí ń ṣe é gangan tòsí mọ́dún gan ni wọ́n mọ̀ sí kíni o òun náà ni wọ́n mọ̀ lò fún so ti yé so bẹ́ẹ̀ náà ni wípé lágbọ́dá yẹnyẹn lódì ẹ mọ́ bá a ṣe ẹsẹ̀ hajiru rẹ̀ àwọn tí ó sọ bẹ́ẹ̀ ee kọjá àwọn tí mọ̀ yé wọn àwọn onímọ̀ hadith àná mọ̀rú nǹkan báyìí dáadáa tá a bá ti lọ sọ́dọ̀ wọn nípa àṣẹrú nǹkan báyìí à ẹ̀ ń tọ́ fẹ́ yẹn lójú mú gan pẹ̀lú kọ́mọ̀ sí fóun kan náà ni hajj wọn padà bá tọ́ sí. العلامة ابن قيم الدوزية رحمه الله تعالى أفا ابن قيم الدوزية مزاج المعاد في هدى خير العباد wọ́n sọ ń bẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ń pa àwọn káàbù bìí malik àtàwọn méjì tó kù tí wọ́n bá wọn lógun tàbú àti bá níbi ìṣẹ́ni pé wọ́n yàn wọ́n lódì àtàníbẹ̀ ẹ̀rí ń bẹ nínú eléyìí bákan náà aláàbí jùrọ́ ní imán wípé olórí ẹni àṣẹ ń bẹ lọ́wọ́ ìlú máa pàṣẹ pé ẹ̀yin alágbádá lódì wàlẹ̀ áàlìmì àtònímímọ̀ tí màá yé ó rí pé ànábì náà ló lórí àbíbẹ̀ náà kọ́ni ànábì náà ló ní mímọ̀ wàlìmùtọ́ ẹ̀ńtà máa gbọ́rọ̀ sí lẹ́nu ó di mélòó so mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà míì ẹnìkan lè ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn orí ẹ̀ kò kọ́ mọ̀ òṣèkínní kò kọ́mù tó nígbà míì ìjóló ilé wà lọ́wọ́ yẹn yóò wá fi pàṣẹ pé ẹ̀yàn wọn lódì ẹni nígbà míì ó jẹ́ kó torí pé ìjọ òní mímọ̀ ni pé àwọn eléyìí ẹ̀yàn wọn lódì ni o àbí lágbádá yẹn ẹ̀yàn lódì ẹ má bàa ṣe ẹlẹ́ẹ̀kẹta àlùmọ̀tọ́ ẹni tán máa tẹ̀lé tán máa gbọ́rọ̀ sílẹ̀ nu yóò wá sí pé ájúrù tá a wí yọ́wọ́ fún lèmọ̀n fàcàlà máa يستوجب yẹ̀sítàwòjìbù lẹ́ẹ̀ta ẹ̀ń tó bá ti ń tá a gbọ́dọ̀ bá a wí nítorí ẹ̀ òun náà ni ìyẹn lódì tá a bá yàn lójú òun yóò wá jẹ́ bí oògùn ìwòsàn fún un tó hmm? yẹ báyìí nísìnyí ànísàlékún iye tó yẹ ká lò ànísàdínkù bóòlù tó gbọdọ̀ lágbára sí bóòlù tó gbọdọ̀ nítorí káwọn kìíní yóò lè ba àrí bẹ́ẹ̀ àwọn àwọn ká mọ́jẹ̀mú mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní pé ayẹ̀kún náà ajírí mi ajírí dì í mọ̀nyẹ́ alágbádá lórí mi ìbá ti máa jọ kíra mọ́ jẹ́kújẹ́ torí ẹ̀sìn ọlọ́run láàmìn ajírí hawa mọ́jọ́jọ́ torí ìfẹ́ inú mọ́jọ́jọ́ torí ọ̀rọ̀ ayé sọ́dà wa ti ẹ̀pọ̀ tí ò fún ọlẹ́tọ̀ rẹ̀ ń bẹ̀ ìfẹ́ ọmọ tí ń lu òfin ọlọ́run tí ó tẹ̀ láṣẹ ọlọ́run tó ò rí yàn lódì tó ọ̀rá ìdáṣe fún un tó àbí tó rí ìbáwí fún un ó fi lẹ̀ ọwọ́ débi ọwọ́ tiẹ̀ ọwọ́ fẹ́ ọ̀nìgbà náà tó kù ní pé ọtí kọ́ ọlọ́mọ ọlọ́kọ̀ sànù wa ọlọ́kọ̀ sànù wa nílẹ̀ yorùbá wa yìí àwọn tó máa kó sùúrù nǹkan báyìí lọ́pọ̀lọpọ̀ òun náà lọ́pọ̀lọpọ̀ òbí nígbà táwọn gbọ́ pé àwọn ṣe súnà àní ẹ́ wà ní wọn kúnlẹ̀ kiri náà àṣà ní ìkúnlẹ̀ yìí àní ẹjẹ́ kó ṣe pé ìyàn lójú ọjọ́ torí ẹ̀sìn ẹ mọ́ gbẹgbẹ́ torí àṣà àṣà tí èbó gbà lọ́wọ́ yín kí lè rí ṣe ọmọ ẹlòmíì ọmọ ọmọ rẹ̀ ó dé láti lé bàbá yìí ó lè máa bà wọn lọ́wọ́ ah how are you àná mo ṣe èbó sí how are you fine fine fine fine wọn ò gbé ìwé tí wọn náà lọ wọn ò ní wọ́ọ̀rì pẹ̀lú kókò kúnlẹ̀ dáhùn àwọn aráàlú èbó nínú náà wọn dùn ẹ̀dọ́ ọlọ́mọ ń lo èbó tó ẹ̀sẹ̀ pé ní ọlọ́mọ central bank nàìjíríà yìí níbi tá a lu kó dé lu wa kọ́lọ́wọ́ sànú wa kọ́ba wa ṣẹ́wù sì mọ́ níwọ̀n àmọ́ òjò débi ọ̀rọ̀ ẹ̀sìn wọn náà di igbó ní wàhálà ìdààmú sọta wákàtí hajjúrù fún yàn pàfẹ́yìn lódì kájọkọjọ torí ẹ̀sìn ọlọ́run ó yẹ báyìí nísìnyí kọ́mọ́jọ torí ọ̀rọ̀ ayé alimami nawawi rahimahullahu ta'ala nínú sharif mọ̀kú sọ̀rọ̀ muslim nígbà tí wọ́n tú àdìsí àfáwà abdullahi ibn mughafal abdullahi ibn amọ̀sọ̀fọ̀nà ìmọ̀ye ìgbà kẹsìkò torí gbọ́fọ́ nípa nípa ní mughafal àbáfọ́ bẹ́ẹ̀ ni tọ́ ipe anabi onaha anil khosbi kéèyàn mú òkúta kékeré ó fi ọwọ́ àti fọwọ́ tábàyì náà anabi kọ̀ọ̀kan yìí ṣe ń sọ bẹ́ẹ̀ fún ọmọ àbúrò ẹ̀kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn fi ń ṣe é àfáàní pé mọ́ṣe báwọn mọ́ ànábi ní kí wọ́n mọ́ṣe mọ́ ní òun ṣe rà rẹ̀ nígbà tí wọ́n ń ṣe lọ àfáàní à mo ní ọmọ kí ní ìmọ̀ ọ̀dáhùn òtún wọn lọ ṣe láòkà límùkà àbàdà láíláí wọn ní sọ̀rọ̀ ṣe inú bọ́ sọ̀rọ̀ mọ́ ni o àfáà wa yíyan oníbídíà lódì àtẹ̀ntọ́ jẹ́ kò kí wọ̀mù náà bí di súnà sí àtẹ̀ntọ́ fi súnà lẹ̀ tí ò ṣe máa lẹ̀ ẹ̀yìn pẹ̀lú ìmọ̀táwà náà bá mọ̀tábì yẹn lódì mọ́mù náà wá wí táwú yìí torí tá a bá lọ tá a bá bọ̀ wọ́n ní àwọn sálábí náìtì náìtì ń àwọn onísúnà ń bí káwùjọ bàjẹ́ náà làwọn máa lé bí kíkì ní kò ṣe náà ni máa ṣẹlẹ̀ ìmọ̀mù náà wá wí ní sọ̀rọ̀ yìí onímọ̀tà àbí ìsáfẹ́ yìí yà ni mọ́mọ́nà wá wí ní sọ̀rọ̀ yìí àṣà àríyà ni àkídà rẹ̀ òdúgbọ́ hmm? hmm. àwọn tilẹ̀ wọn bí wọn pe àwọn eléyìí tàṣà àríyà ní ìta àdáyẹ̀rọ̀ ní wọn ní ìṣe kíni hmm. àwọn afúláwíyà ni àwọn olóde olóde àbítọ̀ àmì ìyá olóúnjẹ yìí ẹni haflawiya àbí àbí hafliya àwọn olóde òde òde mọ wóde káàkiri látòdì òkú bọ́sọ̀dé àlàyé òde ìdílé bọ́sọ̀dé wọ́n sáré abẹ́rẹ́ tó ti mẹ́wọ̀n gbogbo abara òde fírídọ́ọ̀mù bọ́sí bí èdè ọmọ tó tẹ̀ wọ́dé wọ́n tó tàbí abọ́hùn náà àá ah, ah, òde yìí ni àbítọ̀ àmì yà àwọn olóúnjẹ gbogbo nǹkan ní kẹ́kẹ́ mọ́sán lóòsìn kò sí tọ́sán wọ́n débi tí ẹ̀kún ti jẹun tó ní oúnjẹ jẹ à wọ́n jáde sí àdéhùn tó àwọn olùkú yìí jọ́ ní tá à ń sọ̀rọ̀ nípa pé à ẹ mọ̀ dáná òkú ẹ mọ̀ jẹun òkú ẹ mọ̀ jòkú mọ́ kò sí ẹjọ́ fẹ́ jáde sánú àtàgbàlagbà àtàdúgbò àtọmọdé pé à káàmọ́ jẹ kí ni káàmọ́ jẹ kí ni àlébìkẹ́ jẹun bí òkú òkú rọ́ anábì lè yíò lọ́jọ́ orí ó lè dàmbá ìka alátẹnujẹ so àmúnà wá wílè àwọn náà sọ ní ọ̀rọ̀ wọn wípé kí ni o ń bẹnu àdìsíta kàyí pé ẹni tó bá jẹ́ oníbídíà káyàn lódì ẹni tó bá jẹ́ pòkì káyàn lódì ẹni àti pé ní yíyàn lójú òun ọlẹ́tọ̀ pé dáa ìmọ̀ ní gbogbo ọgbà ní ọ̀wá rí pé ìta ìnáwó sọ pé ní àgbọ̀rọ̀ yẹn ara wa lójú láàrin ọjọ́ mẹ́ta wọn àfáà ní ìnáma huwa ìmọ̀ ìhájárọ̀ the house dey na sí ọmọ àìṣe dúnìyà ẹ̀ńtọ́ bá yẹn lójú nítorí pọ́ṣọ̀nà tẹ̀ ní ara ẹ̀ gẹ́gẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ yẹn àbí torí ọ̀rọ̀ gbé sí ayé ẹ̀yẹn kọ́mọ̀ ọjọ́ mẹ́ta lọ ìta ìnáwó sọ̀rọ̀ hmm? wọ́n ni wọ́n ama adìrì bídà ayé wọ́n náhùhùn ara wọn ní bídà àtàtàwọn tó bá jọ wọn ìyẹn lódì wọn àti ọmọ gba lọ bẹ́ẹ̀ ni irú àdìsí báyìí nísìnyí ọwọ́ àníkọ́ tó pé ní ọmọ ọ̀ràn irú bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsí yìí èyí tó tún dàbí rẹ̀ nínú náà wí ni pé àdìsí ta kàtán yìí àdìsí àtàbí nù ọ̀fọ̀ ta kàtán yìí èyí tó tún dàbí rẹ̀ ó lónìí kí ni àdìsí àfáwà káàbù nùmẹ́ẹ̀lì èyí ni báwọn sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala ana wani kuni alhijratu shar'iyya hiya min al'amali allati amara allah biha wa rasuluhu ìyẹn ni lodi ìyẹn ni lodi tó ṣe dédé òfin ọlọ́run ọba wa òun náà lè yí tó ṣe wípé ọlọ́run àtànẹ́bí oníṣègùn ọ̀nà pàṣẹ rẹ̀ ìtàlẹ́ tọ́lọ́run ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tí kọ́ lísọ̀ nǹkan tí ó mọ̀ fún ọlọ́run láti dáadáa ọdẹ gbọdọ ṣe nǹkan tó ṣe déédéé àṣẹ ọlọrun ni hmm? ètò bá dé tá a bá ṣe nítorí ọlọrun ni ẹ máa wá kọrẹtì famani hajaro le hawa nafsihi àwọn hajaro hijrọ ni ọgọyọrọ máa mórí bìí ẹni tó bá yẹn lódì nítorí ẹmí ara rẹ àbọ bá yẹn lódì nítorí gbogbo àpá aláṣẹ tánà kọrìdán ẹni hàdà irú bí táǹsọ yìí wáyé òun ò sí bẹẹ oníwàmọ̀ akitọ̀rọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ alùmùfúsù máa tàwa ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ pé ní ẹ̀mí omi ọkùnrin mọ̀ṣẹ́ tó bá wù ú zọ́ọ̀nẹ́tàn anáhà tẹ̀fọ́ alùhù tó àtàlélà àmẹ́mì rẹ̀ ni pé ní àbó òṣèlú ní fọ́lọ́run òṣèlú fọ́lọ́run ẹ̀mí ara ẹ̀ ló ń ṣe fún. mọ́jọ̀bẹ́ lẹ́ẹ̀kejì àyẹ̀kúnnà lè hájírú lè rọ́ọ̀dẹ̀ kò sí wípé nítorí kí ẹni ìwọ́n lè bá àṣẹ́rí padà ń bi tí ń ṣe ni kìí ṣe wípé ní afẹ́fi tu síta afẹ́ gbẹ̀sán lára rẹ̀ fáwọn tó náà wọn àfáà ti máa ṣe lóde níyì àwọn abóde títí dẹ̀yìn àti wọn pọ̀ rí nínú ọ̀rọ̀ ìjọ fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ wọn àgbé léta wọn àkọ́tọ́ fíkì sí wọn àmọ̀ sọ̀rọ̀ pa rẹ̀ yàtọ̀ o ẹ̀yìn yẹn wa ìtẹ̀kùlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ìtẹ̀kùlọ́ àfi sáàmì àyìn ọ̀tọ̀ àyìn ẹlẹ́kùnrin ẹbẹ̀rù ọlọ́run lára àwọn tó ń gbọ́ yín ẹbẹ̀rù ọlọ́run lára àwọn tó ń tẹ̀lé yín ìgbà àwọn tí ó sọ ni ẹbẹ̀rù ọlọ́run lára tó pé ní irú nǹkan báyìí ni wọ́n wá lọ́dọ̀ yín tẹ̀lé láti gbèbàjẹ́ ọwọ́ wọn. náà yẹn máa sọ́ra yẹn kọ́mọ̀jẹ́ lè tàfáṣì wọlé ń tẹ́kọ̀ ẹ pàá ló ń bí díà rí ọ̀rẹ́ yín náà lọ́la kí ní kẹ́ni yín bẹ́ẹ̀ yẹn bá ń ṣe irú nǹkan báyìí ọ̀fẹ́ sí yàtọ̀ láàrin òun àtàwọn tó fẹ́ pé ní wọn ọ̀kọ́ fẹ́ sún owó ẹlòmígbà tó bá kọ̀ọ̀dọ̀ ìpìlẹ̀ báyìí ní àbọ̀ mú àtìṣèjẹ́ náà jáde yóò wá wá alágídí ọlọ́kùn sànù wa tọ́ sheikh islam ibi tẹ̀bí ọ̀rọ̀ ìfimọ̀fúnlọ́ wọ́n sọ ní mìíràn hajj sunu yìí pé ní. bíyàn bá wá lé níbi ká bú oníbídíà àbí ká bú ẹlẹ́sẹ̀ kan àníyàn wa gbọ́dọ̀ jẹ́ kótórí kí ni o àfẹ́ ṣàlàyé tó bàjẹ́ nu ti ń ṣe adẹ̀fẹ́ sọ àwọn èèyàn lára bí wọ́n mọ ẹgbẹ̀tàn jẹ́ pẹ̀lú rẹ̀ sọdíyé nígbà míì dẹ̀ ni àmọ́ yẹn rẹ̀ lódì nítorí pé afẹ́ fìyà jẹ́ ìyẹn lódì odidi ìyá ni wàhálà kẹ́nà kan wọ́n bá yàn sọ̀rọ̀ kí ẹ mọ́ rí yàn pé kókò sọ ní fíìmù adáàbò fi yàn bẹ́ẹ̀ mi ti sọ̀rọ̀ ìrì náà jà dábọ́dá wò rí bí mo ṣe tó yà ẹ̀fọ́ máa ń sọ̀rọ̀ àbí ojú tí máa ń sọ̀rọ̀ ni àbí kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ e kọ́ àbí kò gbà mo fi mi pori so gbogbo àwọn nǹkan ni ó jẹ báyìí nísìnyí a máa ń ṣe fẹ́ntọ́ bá jẹ́ oníbídíà aládàádálẹ̀ ní ẹ̀sìn tí ò sí bẹ́ẹ̀ àbẹ̀ntọ́ bá jẹ́ onímọ̀ àfíà á wá sí pé kọ́sùdù ìmọ̀ọ́mù lórí ẹ̀ òun ni kí ni o láti ṣàlàyé ìbàjẹ́ tó wà nínú nǹkan tí ń ṣe láti sóhun àtàwọn èèyàn lára tòdí so tàbá ní yẹ̀yẹ̀ lódì mẹ́ba ṣe yẹn lódì tàbí ọkọ̀ yẹn lódì tó fi padà wá sí di ìtọ́lọ́ padà tó fi wá sí dáadáa ní àlàǹsọ̀ o ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà index ìdọ́ ìlúmọ̀síláhà kó ṣe pé nígbà tí interest dìtámì pé ní agbọ́dọ̀ yẹn lódì ní àlàǹsọ̀ yẹn lódì ṣé bí o tèmi ọ̀rọ̀ fún lọ ní mọ̀júmọ́ bàtà wa ó sọ wípé ní ìyẹn lóbi tá a wú yìí ó gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nítorí pé àti fojú wo ń tẹ̀sí wo ló kún jù àwọn tá a fẹ́ yàn lódì wọ́n wá pọ̀ oríṣiríṣi níbi agbára wọn níbi àìníkàpá wọn níbi pípọ̀ wọn àti níbi kékeré wọn kí làgbà pẹ̀lú ẹ̀. tá a bá sọ̀rọ̀ kọ̀ọ̀kú wà tí wọ́n lágbára ìtumọ̀ rẹ̀ ni wípé ní lápèjúwe nísìnyí irú èmi àbíwọ àwa ní hmm, ẹ̀mọ̀ ìyá wa gbọ́ mo rí pé sanwó-olú oníbídíà ní ìdáṣẹ́ ajúrò fún a ní kí tá a bá ti rí àti ní bá sọ̀rọ̀ títí ìpàdé tẹ́nà gbà mí kò lè mọ̀ rí ayébóló ti pàdé rẹ̀ sọ́wọ́ àlọ́ ni ó lè rí àbí lọ́wọ́ ṣe lọ́kì bó orí gan àárín èrò rẹ̀ wà tó ti rí wọn ò gbìyànjú gbìyànjú wọn rìn wọn wá dáhùn sí yàn láà ọlọ́ọ̀kúnnù nígbà míì agbára lè mọ́ débẹ̀rún kó ṣe pé ní nítòsí ara wa náà ni láńlọ́ọ̀dù rẹ ti ń jóògùn tọ́lẹ́ǹtì léjú ẹ̀ àníkìrì ìṣe àjùlù wọn ni ọ̀fẹ́ kó jáde ara pé àbáta wọn lè fún sàwọn lè fún sàwọn lè fún àbáṣẹ́ ti lé ni ẹbá dáre fún ọmọ nǹkan wọn hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí ni wọ́n lọ gbalẹ̀ gidi àti ó ti yé báyìí fojú wo pé ní àwọn tẹ ní káṣí ájú wọ́n lágbára bí wọ́n lágbára ẹlòmíì karambani rẹ̀ aláìmọ̀ wọn ara àwa lọ mú àgbàlagbà àfáà kan tó ṣe pé ní onísùúrù làfáà náà àwọn kan bẹ lẹ́gbẹ̀ẹ́ tó tó ní gbàgbàgbò ni wọ́n nítorí pé ìwọ àti wọn wá nísìláàfọ nísìláàfọ kan lórí ìjẹ̀kan tó tọ́ tọ́ mọ̀ ń pa wọn tó rò pé yíyọ tó sì yíyọ dáadáa àwọn bọ́ta ọdún fún lágbájá lórí nǹkan tó ṣe ẹni tó tó bí lọ́mọ ọkọ̀ pẹ̀lú ọkọ̀ náà ọ̀tún wá sọ àsọfẹ́nu ó ní àwọn owó fàyàwọ́ ni wọ́n ń sè á àwọn àṣeyọ lápá ó tún adé ìlú tó ti ti ti ọ arẹ nìkan tó lè gbọ́ lẹ̀ àbẹ́ni náà ńkọ́ náà tó ti bàdá àwọn náà ni kó ló dìde àlùkò yà sí ájúlù bẹ́ẹ̀ nìyẹn náà ẹ mọ́nà mi lọ́wọ́ ẹ lóò sí bẹ́ẹ̀ ẹ̀ ń ta fẹ́ sí ájúlù fún áwù kí lágbára rẹ̀ mọ́sáàsì àdúgbò tó ti fi alukọ fáyọ̀ tó ń gbọ́ tàwíìdì díẹ̀ díẹ̀ ẹ wá dé bẹ́ẹ̀ ẹnìgbà náà ṣe àbáyé mọ́ mọ́ ohun ìfẹ́ àníkíhùn lẹ́yìn wọn a ṣe àjùrù fún wọn ni ẹ wá dé mọ́sáàsì ẹ̀kọ́kọ́ jókòó lẹ̀ náà ẹ̀yìn bí ẹ̀yìn ẹ̀jú mẹ́rin náà ẹ wá jókòó lẹ̀ àwọn akírun tán ẹ̀ àfáàrà pátá ìṣọ̀kọ́ mọ̀ náà ti kọ́ mọ̀ àwọn àwọn ọ̀nà kú mi bàtà lórí ẹ̀yìn lẹ wáyà fúnra yín bẹ́ẹ̀ ni ẹni wáyà fúnra yín ìtẹ́jọ́ ń fa ilé sí ìbòjò ọ̀rọ̀ fíkìú lọ ọ̀rọ̀ fíkìú gbà ìjà ilé kírun jàmọ́ mi nígbà tó bá fi jẹ́ mọ́kànlá mọ́sálásí kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀sì fi ẹ̀sàlẹ̀ ìbámu yàn kalẹ̀ àmọ́ irọ́ mọ́sùkùtẹ́ ti ṣe alkọ́ díẹ̀díẹ̀ wọ́n á dá wa lálẹ́ ṣáà jẹ́ lùmọ́ ni àlò ah, mọ́sídì mọ́ni gbọ́lẹ́mọ̀ wá lò gbọ́lẹ́dì mọ́ sí alkọ̀tẹ́ǹsì tòun ti bẹ́ẹ̀ náà nípa ọgbẹ́sìn rẹ jùúlẹ̀ nítorí tiwọn o ìgbẹ́sìn jùúlẹ̀ kọ́ là ń sọ o àmọ́ wò ó wò pé nínú ẹni tó fẹ́ ṣe hájúrù fún àti wòtá lágbára jù wò ó wò ọwọ́ ta lágbára wà ta ló lẹ jù nínú èyí méjèèjì ta lọ́pọ̀ ta ló kéré gbọ́dọ̀ àwọn kọ̀ǹsídà òṣùra wọn nígbà míì a mọ̀ sí mùdàrọ̀ a mọ̀ dáárọ̀ èèyàn nítorí pàmò pé á ah, tàbá ní pé ẹnì ìlàfẹ́sáré mú tàfẹ́ bà dáàrí tàfẹ́ sọ̀rọ̀ pé káṣí ájú ìhun à ní tàfẹ́ gé lára nínú àníri géèmì tó di irọ́ ẹnìsìn torí pé ń tá a lérò òun ni ò ká jẹgbẹ́ mọ́ ẹni títí fídíà láti ká halẹ̀ mọ́ ká gbìyànjú bóòlù ó ṣe dẹ̀yìn kásìkò ọlẹ́kọ̀ọ́ àti pé bóòlù ọ̀pọ̀lọpọ̀ yìí ló ṣe rí pé ńlágbọ́tọ̀ yìí níbi díà ní tán kó lára rẹ̀. oyè níta fẹ́ ṣe nù ni àwọn tó bá ti di pé ní ọbẹ̀ ṣe rọ́dù fún yàn ọbẹ̀ pé kò sí hájúrù ń pa rẹ̀ ọ̀wá kọ́ mú jọmọlúwàbí rẹ̀ làṣẹ rẹ̀ náà ẹgbẹ́ gbogbo lágbọ́dá gbọ́n kò sọ́pọ̀ lórí rẹ̀ ọgbọ́n kò ṣe kínní kan sọ̀rọ̀ pé bí òsì láwọn àbáǹtì ṣe pé ní wọ́n fẹ́rẹ̀ kú torí ìtì ẹ̀hún ó sì fún òun nínú wọn tó ti yé tàbá wòye sí ta àkálẹ̀ yìí tó bá wá ṣe wípé ní dáadáa ń bẹ ń bi ká ṣe ájúrù fún un dáadáa tó wà ń bẹ̀sì fẹsẹ̀ múlẹ̀ ẹ́n àdílé tó dá sí àwọn ojú ní ìbáṣe tó ó sì fẹsẹ̀ múlẹ̀ lè pé ní aburú rẹ̀ wọ́n lọlẹ̀ agbára àbí ibíjà tó fẹsẹ̀ wọn yóò lọlẹ̀ ẹ́n ẹ̀sẹ̀ ajínú hùn ajínú dàǹgbà hùn àmọ́ tó bá ṣe wípé ní ẹ̀ńtẹ́ẹ̀sẹ̀ ajínú hùn àtàwọn náà ṣàtẹ́nu lọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ò ní gbọ́ wọn sì nígbà sínú wọn ni wọn ṣe ni wọn ẹ̀yin lẹ́pàdà wàá tẹ tó wà tó ju yídé wọ́n sì hájú ìdúgba ìwọ̀n wọ́n sì kí ni o ó ṣe tààlífù ní báwọn ó ṣe tààlífù sísú ọkàn àwọn èèyàn pọ̀ ó léwu tuntun mo sábà ti ta àwọ̀ yìí tá a bá ní ká máa sọ̀rọ̀ pa wò ó wò pé tọ́pìkì wo òun náà ló gbé wá sí mọ́sálásí tí ó tẹ̀ látàwọ́ gbà tó fi gé ní ẹ̀mí àwọn èèyàn tó àmọ́ rí nǹkan míì gbé síbẹ̀. àwọn bó olójú wa ṣe tọ́pìkì òun náà títà òhìdì òní jágbó mẹ́ torí tà òhìdì nǹkan òun là kọ́kọ́. àmọ́ wa ó pe ní á ah, tẹ́bá ní kí ẹ la ọ̀tà òhìdì mẹ́rin dín bí òun nìkan lẹ́nu sọ́ńpa rẹ̀ mọ́sálásí yìí olùfẹ́ fẹ́ láti bọ̀tán lọ́dà ìdè wa náà táwa náà ìdè olùfẹ́ dá wa lálẹ́ àwa sì kínú àwa farabalẹ̀ tó di ẹ̀hẹ́n lọ́fà tó ṣe wípé ní ànẹ́bí ó ṣe ájúrù fáwọn kan kò ló ṣe ájúrù fáwọn kan wọn náà wà pẹ̀lú rẹ̀ àwọn káàbù ní málìkì tí wọ́n tẹ̀lé ànẹ́bí ogun tàbú ànẹ́bí yàn án mẹ́ta lódì àwọn abdullahi bin yorùbá ibùdó sàdúrà àwọn jẹ́mù náà fi kí orí náà sí mẹ́mẹ́ kò sì yàn wọ́n lódì òrí pé ẹ̀kọ́ nù ẹ̀kọ́ nù ànábì dé mọ̀dínà wọ́n fẹ́ fi abdullahi bin yorùbá ibùdó sàdúrà fẹ́ jẹ ọba gẹ́gẹ́ bí kàtà àwọn onífàmọ́ sọ ẹ̀dá ìfìjọba kò ní tí bó ṣe rí wọ́n mọ̀ kò ní léèyàn lẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ so ilé èèyàn lẹ́yìn pípọ̀ àtagbára wọn tí ó fi hàn wò pé níbo láti ṣe tí ó ìdájọ́ ọgbà ẹlẹ́ẹ̀kẹrin alhajiru yakunu lè dùn áyàtì ìdàlùbídà láàlẹ́ rírì dàáyìn tá a bá ní ẹ̀yàn wọn lódì àwọn bá wọn ṣe àmọ́ dorí gbèrègbè wọn tó wá parí wọn fọyà wọ́n ti wọn àwọn tó bá dé apèpè sídìí bídíà là ń sọ ọ́ kìí sí àwọn ẹ̀dá kan tó ṣe wípé ní wọn ọmọ tó ń pè ń bí dí àwọn gan kìí ṣe nílé wà yìí nìkan lẹ́nu yóò ti mọ tó ń pè ń bí dí à kọ́dà ní sáà ojú náà mí náà ẹ mọ̀ pé ní àtẹ̀sí ọmọ tó ń pè ń bí dí à kọ̀ mọ́ kọ̀ mọ́ orí kò kí o tòtí yé báyìí nìṣẹ́ so àwọn tó bá jẹ́ onímọ̀ ń bẹ̀ tẹ́ sọ fún wọn tó ní kíni òun mọ tóun sọ níṣẹ́ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ kò ní ṣe kíni o àwọn tó yẹ mọ́ yẹn lójú nù yà òun mọ̀ ẹ̀lẹ́yìn náà sọ akọ tó ka dídì mí ọ̀rọ̀ àdídì báyìí sọ mọ́ gbogbo ẹ̀ làwọn máa kàn nílò ní àà ìrìn àwọn ṣáájú irú àwọn rẹ̀ tó ti yé àmọ́ yóò yá tó nǹkan òpin ní àbítáwọn ah, àtàgbàdo ní ayé káwọn mùsùlùmí kan súnmọ́ ọlọ́run alásàlátù sunday sunday alábàákẹ́ ìyá ní òbídé àníyàn ẹ̀fọn olè ẹ̀ ó ṣe kí ni wọ́n lú ọ́ pé oríire òpè òpónú ni ọ́ àbá dé mọ́sálásí bí àpèjúwe ní sìn ẹnìkan lẹ́rẹ̀ẹ́dẹ́rẹ́ ọ̀dá kàdá sílẹ̀ láàrin kó tó sàlátù lé òun náà ọlọ́run padà wá tó òun náà pẹ̀lú súnná òun náà làfọ́ sàlátù tẹ́tẹ́lẹ̀ àsàlátù wọn dáhùn túbọ̀ọ̀nù àwọn ọkọ̀ oríṣiríṣi ọmọ sọ̀rọ̀ ọlọ́run àfi súnná kẹ àrùn tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jòkó aláàtí kí àwọn pẹ̀lú súnná kí n sáré ṣe kò sẹ́ẹ̀rì fún un tọ́wádìí ọ̀gá ìkọ́ ọmọ lọlé àfẹ́rẹ́ àfẹ́rẹ́ yín mọ́ ah, àfáàsì ah, ọmọ náà ni yín wọn bí díà níyẹn mọ́ lọ wá títí òun náà gbà ọdún sáájú àwọn èèyàn níyẹn lọ́wọ́ nínú sínú súnà bẹ́ẹ̀ wọn lọ ẹ padà mọ́ bí díà tẹ́bọ̀ lásàjọ́ yìí má ṣe bẹ́ẹ̀ tọ́ba lè mọ̀ dànù bí tó pọ̀lọpọ̀ lọ á sí o lè wọ́ọ̀sì ju ọ̀rọ̀ ní tí ń bọ̀ wá lọ o lè ṣe kí ni o tọ́ba wọ́ọ̀sì ju bẹ́ẹ̀ lọ ọ̀daràn ni àmọ́ ọ̀fẹ́ wo tó ìdókù ní pé iṣẹ́ ń bẹ lọ́rùn mi àwọn yálà ti fò sáánú mi wọ́n jẹ́ mọ̀ sí láàyè sọ́tàlá àwọn sáà tí wọ́n tó mọ̀ jóun ọ yí padà àtàwọn kàfé ó ti gé kùránì kó lọ́rọ̀ mi ó ti gé wàhálà kó lọ́rọ̀ mi ó ti gé kùránì léyìn lọ́wọ́ ó kà wọ́n kà wọ́n yí padà wọ́n ní lónìí àfẹ́ sàlàyé a ṣe báyìí ni àfẹ́mọ̀ kàtírà kan tí ó mọ̀ jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn fún wa gbọ̀dálà nífẹ̀ẹ́ ànẹ́bì tá à ń wá torí ànẹ́bì yìí àti ká tún mọ ọ̀rọ̀ ìmẹ̀sìn ànẹ́bì náà dáadáa wàá gbé látòrí fíkìú bẹ́ẹ̀ bí wọ́n dọ́tí àkàm àyíkò ológun mọ̀rọ̀ àwọn tó fún wọn pẹ̀lú àwọn sáríhù rẹ̀ tó bá padà yá ẹni tí ó lọ ó lọ nítorí kò rí jókòó rí lù mọ́ ẹjọ́ sì dúró bí náà ìdá àtúntò yìí náà èmi náà tún kúrò náà tún máa wẹ ìwẹ yìí máa wẹ á ah, àtàlọ́ alájọ tí àti ìtì ẹ̀ màlúwa láti ah, tó àfáàdọ́gbọ̀n sọ fún wa pé àwọn táwọn ọmọ ti tẹ́tẹ́lẹ̀ ń dání o. táàmù buhari tó mọ sọ pàrọ sínú ìgbànú àǹfààní ní ọ̀jẹ́ fún òun àtàwọn náà ó ti yẹ báyìí nísìnyí tó oríire nù àwọn kan tó ọ̀yà kò sí àṣàrà fi ọdún ká mọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ òní mímọ̀ hajiru mọ̀ ṣe kí ni nkan mọ̀ won daada já fún ọlẹ́rì sheikh islam ibn tamiya rahimahullahu ta'ala ní majumọ fatawa wọn ni wà ináma yóò jaru dáàí ilẹ̀ libida ẹni tí bá ń pè kò tí di bídí ànámọ yẹn lódì ìdílé hajjuru lọ́wọ́ mìíràn ọ̀kúba torí ìyẹn lódì tá a wí yìí nínú ìran ìyá lọ́wọ́ وإنما يعاقب من أظهر المعصية قولا أو عملا أن تبوا بيته هنسيتا نيسي àbí ní ìsọ òun làá mọ̀ sí kíni òun làá mọ̀ fi yà jẹ wàá mẹ́mẹ́ azọ́rọ̀ lánàá kọ́ ìrọ̀ àmì tó wà pé ní ìta rẹ̀ dáadáa ló gbé hàn sí wa tọ́ fàyínà náà kí bọ́ọ̀lù àlàyé ìta rẹ̀ ń lágbà lára rẹ̀ wà náà kí lu ṣe ìrírọ́tọ̀ wíwọ́ láì sàárà kọ́kọ́ rẹ̀ wá fílẹ̀ fọlọ́run á sì kíni á fílẹ̀ fọlọ́run ayé mọ́ ọlọ́run náà gà máa wádìí pé kíni kọ̀kọ́ lágbádá àfẹ́ mọ̀ dí rẹ̀ abẹ́mọ tí ń bẹ́ ń bẹ́ ọ̀lá irú nǹkan báyà burú ni fún yàn ìsìlámù pa wá láṣẹ bẹ́ẹ̀ dédé ní téèyàn bá gbé jáde wá láti bá a lò mọ́mú àlè ọdún ẹ̀ lọ́wọ́ àhìn ọ̀rọ̀dọ̀ ó ní bí láwùjọ ju wa bí yẹn bá tó fún bá ìsìlámù báyìí ìta àwọn ìlànà bíbá a lò kọ́rọ́ rẹ̀ kò sí tọ́kàn wa. ẹ̀ńtà àkàmọ́ nídìí nǹkan tí ń ṣe tí ó sì gbé jáde wá bá wa kọ̀bọ́ sórí fesibúùkù fáwọn nílé ní nígbà tọ́nu mi là ń bọ̀ láti ìsánlú ayé wá sí ìsánlú ọ̀run bàtà síníkàsì lọ́wọ́ ọ̀wá gbádá sí pẹ̀lú fesibúùkù ó dé wá fún labalábá nígbà tó lóun ò ní jẹ́sú tí ọmọ polówó oògùn tí ọmọ polówó ọṣẹ àwúrò lórí fesibúùkù ogun tí ń ṣe láàrin wa tinú yàrá rẹ náà lọ́mọ ààrin nàgà ààrin nàgà ààrin máa lọ nàgà mọ ògbé ni ẹ wá sí rírẹ náà wò ń bí díà ní ìrìntọ́nà àkọlẹ̀ yìí ìrìntọ́ bá gbé tàbá yìí lọ́wọ́ lóhun wọ́ọ̀d náà ní kí ni òun pẹ̀lú rẹ̀ pátápátá ipò tó wà náà kọjá mùnàfìkì tọ ìwọ náà sì mọ̀ pé mùnàfìkì ni ànábì ń gba ìta lọ́wọ́ wọn ó fi kọ̀rọ̀ wọn lẹ̀ fọlọ́run ànábì sì kí ni o kọ̀rọ̀ wọn ni kò ní kò fi dájọ́ fún wọn ìta ní fi ń dájọ́ fún wọn wọ́n jọ kí òun pọ̀ ó kú gan ànábì lọ fi sàárè rẹ̀ àmẹ́lẹ́yìí tẹ̀rí mọ́ tọ́tọ̀ ọlọ́run bá kú ká mọ́ lọ fi sàárè rẹ̀ ọlọ́run ti yẹnu àgbọ̀rá níbẹ̀ tó di yé hmm? so ẹni tó bá ti pé ní ìta rẹ̀ bídí àní kéèké sí tí wọ́n gilé sún náà irú ẹni bẹ́ẹ̀ tó tún wáá jẹ́ àtọ́wọ́dù pèpè síbi rẹ̀ ìkíní kan ní jáde ìsáà adákun àfa àkànní bẹ́yìn oyin dandan ni kí ẹ̀mọ́ dárùn gbọ̀n sí wọ́n ń pè láàfà òǹbídíà wọ́n ní àwọn alákatá kídì ní ọmọ gbọ́rọ̀ wọn kú mbẹ́ kú mbẹ́ kú mbẹ́ alọ́sọ̀fà nẹ́bí sọ báyìí ẹ̀mọ́ dáhùn àníyàn parọ́ mà nẹ́bí ní kú mbẹ́ ìwọ́n náà ni wọ́n ń pè nípa pẹ́ nìkan sọ̀rọ̀ sún náà ìwọ́n náà ló lórí tọmọ champion lọ́yọ́gún bẹ́ẹ̀ kó tó kò sínú ẹ̀sìn ìwọ̀n tí èèyàn máa ń kí èèyàn máa ń ṣe ájúrù fún un ìwọ̀n lèèyàn yàn lódì ìwọ̀n lèèyàn filẹ̀ sáàyè wọn ẹ̀jẹ̀ kí wọ́n rí yẹn papọ̀ mọ́ wọn tó ti yé hmm? ẹlẹ́ẹ̀karùn-ún ìyẹn ni lódì ọ gbọ́dọ̀ ṣe pín lọ́tọ̀dọ̀ àwọn àfáà ni ó ti wá ẹ̀mí kẹta sọ lẹ́ẹ̀kan náà nù nù àwọn náà mọ pàtàkì rẹ̀ àwọn náà mọ pàtó rẹ̀ sóyè àfa onímọ̀ àwọn ẹ̀fọ̀rọ̀ tẹ̀bíhùn lẹ̀ fún ẹ̀fọ̀rọ̀ tẹ̀síkù lẹ̀ fún wọn ẹ̀fọ̀rọ̀ tẹ̀bíhùn lẹ̀ fún wọn ẹ̀fọ̀rọ̀ tẹ̀síkù ẹ̀fí lẹ̀ fún wọn pé láwọ́dọ̀ ní láwọ́dá kìfèrí ni lágbọ́dá aládàádálẹ̀ ni lágbọ́dá onípò kí ni ẹni kọ́ lẹ́dàjọ́ rẹ̀ o àwọn tó bá jó ní mímọ̀ alámọ́sí kí ni o àwọn làámọ́ yọ̀ǹda irú nǹkan bẹ́ẹ̀ fún so ẹni tó bá wo mọ́tàlá yìí dáadáa yóò bù káàtà sí kó wòye síbi bídíà táwọn èèyàn wà torí bídíà jura wọn lọ bídíà sí kí ni o bídíà jura wọn lọ mọ́kàn lọ gbé ìtàwọn àfáà kan lánàá tó ní rídì kan fi sọ kọ́ àmọ́ àmọ́ gbé lórí àwọn èèyàn lónìí anyhow àmọ́ ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run ọba nǹkan jẹ́ báwọn ó sì kí ni ọba nǹkan jẹ́ ní nǹkan tó bàjẹ́ gidigidi gbọ́tọ̀ bá lọ gbé bídí àkọlùkùlù kùrán pé kùrán ní ẹ̀dọ́ ọlọ́run ni tọ̀rọ̀ gbé wá tọ́wọ́ gbé kan lèmi lórí àdúgbò àdúgbò àdúgbò àgbé lórí gbìm ẹni oṣù ní mòlúdì níṣe. ẹ̀ ń ṣe kí ni o ẹ̀ ń ti ṣe ìtayọ àlàbá ni a tún wọ àwọn oníbídà náà bóòlù ṣe ṣe wọn ẹlòmíì wà lọ ọmọ tó ń pè ní ìbáadà àfi tó táwọn èèyàn ṣe ó sì fẹ́ súnmọ́ lọ́wọ́ tẹ́lẹ̀mí fẹ́ ṣe ṣubú ni ẹlòmíì fẹ́ ṣe ṣubú pẹ̀lú ìfìlàṣì pẹ̀lú ìṣe ìjọsìn ní mẹ́fọ́ lọ́wọ́ tó fi lọ ṣe ṣubú nù torí kò dá nǹkan mọ̀ kò kéwú kò kàwé gbé àwọn àgbàlagbà wọn wọn náà sọ̀gbọ́ pé ní wọ́n sọ̀tà látún bì kan àgbà ah, bó wọn ṣe kí ni kó náà ṣe lọ́bẹ̀ kọ́lẹ̀ lùmí kan òní ń bèrè pẹ́fọ́ òdì yá àdí ni tọ́rọ́ fẹ́ ṣe wàhálà fẹ́ ṣe lọ́hùn á ní àfẹ́ ìdákan yá àdí ti ń bẹ̀mí ní ẹ̀yàn àwọn àyàn ní yá àdí ni tó àmọ́ gba mọ́sálásí tó àmọ́ tọ́jú ogun ẹ̀ lóríṣiríṣi tó pọn mílẹ̀ láwọn ibi sàlọ́lá ẹ̀gbẹ́ tí ròyìn bá rí mọ̀nà tó gbárùn yóò ṣe àbíyàn nìṣe irú àwọn èèyàn nìṣe abẹ́nú làwọn wà àwọn tó wà lókè ń hmm. bákan náà á wà wo ìṣesí àwọn tá a fẹ́ yàn lódì bóńdé tí wọ́n ṣe rí tí wọ́n lágbára àbí wọ́n lẹ̀ àwọn èèyàn ǹjẹ́ wọ́n gba ìyẹn lódì yìí àbí wọn ò lára ẹni tí a ní kọ́ yàn lódì wọ́n tá a kálẹ̀ yìí mọ̀sáìlú hajjúrò ni bẹ́ẹ̀ bá wò ó dáadáa yóò gbé jùlọ tàn sọ. láti kú tọrọ ibi tẹ̀mí alẹ́kùn rahimahullah ìpè hajjúrù tàbí káyẹ̀yẹ̀ lódì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwọn tá a fẹ́ yẹn lódì náà ti yàtọ̀tọ̀ báwọn tá a sì náà kọ́ báwọn ti yàtọ̀tọ̀. so alẹ́ tó fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ alẹ́ tó fẹ́ ṣe wòsàn fún yẹn. Kama má jẹ́ kí ẹ̀kọ́ di ìpalára ká má jẹ́ kí ìwòsàn di àìsàn hmm? ṣùgbọ́n náà lọ́sùn sáà nìkan tàn án rẹ kí ó ṣàánú wa kó mọ̀ dúró déédéé tó tíbèrè bá wà ẹ̀já náà náà nǹkan tá a ká òun náà ní pé ní àwọn ẹ̀dá kan bẹ gbídé àwọn tí wọ́n ṣe kò tó ń tá a lé torí ẹ̀ táǹkì rẹ̀ níbi díà láti àti mẹ́nu bá ní àbájú mẹ́nu bá ní ẹ̀ṣọ́ bí ó ní ìbéèrè bá wà ìdá àfojú wo ìbéèrè ní kan wọn lọ ètò ìbá sí ẹ̀yà. ó béèrè wípé ní kí ló fà sáà níbi nìkan mọ́kòkò tà síbi ìkámọ́ máa tábà yìí. ètò ìbéèrè ń bẹnu àdìsí tí afọ́bíyá rẹ̀ lọ́kọ́ fàlùkà nípa ànábì tó tó nílò tọ́ ni o látòun tí wọ́n àdó wà ó lè pọ̀ tá lóòótọ́ ipe ọ̀tá lè pàdé lójú ogun láti pa wá ta ọdún kù síwáyé kò lè pa àmọ́ ṣeéṣe ó lè yọ̀yàn lójú. òun ti bẹ́ẹ̀ náà bó ṣe wà yìí ọláwọn aṣọ ọ̀kan tó ní kí tílọ̀ bọ ọ̀rẹ́ bá tán ìṣá yìí ni mo fẹ́ àbò ní kí ló fàtò fi ní bẹ́ẹ̀ ìtò wọ ọ̀nà àrè ìtò wọ ọlọ́run ní ẹ̀sìn rẹ̀ òun ní ìrìnàṣẹ́ rẹ̀ ṣíṣe jẹ́gẹ́ ìbí wa torí pé ìṣàgbà lórí pẹ̀lú ẹni pé ní ìsìláàmù jẹ́ àmọ́ gbogbo ẹlẹ́sìn láyé pátápátá láti mọ ní ìsọwọ́lẹ̀ fún nǹkan tá a bá ń sìn tá a máa sọ mùsùlùmí aláwọ̀ làwa ń sìn ọlọ́run ní bóun ṣe tẹ́ẹ̀rẹ́ àti káwa fẹ́lẹ́ ànábì náà ní tọ́ tóun mọ̀ tọ́lọ́run sọ fóun pa nǹkan báyìí rè yìí bá ti fẹ́ náà nù òdìyẹ hmm? hmm. ṣé bèrè mi wá àbí èsì ṣẹ̀ntà báyẹ̀ lórí tó bá túbá máa hábà mi dáàlì ntàfẹ́ náà nù àbí ntàfẹ́ náà kọ́ ntàfẹ́ náà nù. ìta bá tìyàn lórí tó túbá ìyẹn lórí wọn àjọ máa bá a lọ ní títí tó túbá kí ọlọ́run kò mọ́tà sànù wa. tó di yé náà ìta àpàlẹ̀ wọn. وصلى الله وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه وموالاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا